àlìkíámọ̀ wa ti da pẹ̀lú ọ̀rọ̀ hajj pẹ̀lú àwọn àdìsí dárí ayé wa náà tún wá lè da but ọ̀nà táyé máa fi dá ń bí hajj àti umrah wọ́n lè tàbí ọ́ bayna al-hajj wal-umrah umrah àti hajj tá a bá ṣe ń tẹ̀léra wọn tí ó yẹ pé aṣọ ọ̀kan tán àpọ̀gbé wo lẹ́yìn eléyìí ẹlòmíì wà ní ẹ̀sán lómìnira gbé wá tó bá dípa lọ fèsì àwọn challenges mọ̀nà challenges àràfà ìfẹ́ sáwọ́ ah tí mo ní fi náà ni ò sí mọ́ umrah ló kàn ó káyìí irú gbólóhùn bẹ́ẹ̀ ká jọ ká mọ̀jẹ̀ jáde lẹ́nu wa tá a bá ti ṣe é tán ẹlòmíín kan ń sọ̀rọ̀ yẹn náà máa lóhùn ṣàwàdà náà ni ó ó dẹ̀ lè dùn tọmọ lọ́wọ́ ìbọ́dọ̀ ló fún wa ní okun àtagbára tá à ń lòlẹ̀ ayé yìí kí ló tà lè bẹ́ẹ̀ mọ nínú tá a ti fẹ́ ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe fún àwọn nǹkan yìí nǹkan tó pàtàkì tó rẹ̀ yẹ kí a ṣe àmójútó rẹ̀ kọ́lọ́wọ́n bá jọ mo ṣàlékún wa ó dẹ̀ ṣàlékún orí dáadáa ọlọ́run má torí báyìí wá fẹ́ dà kó bá lè fìyà máa wá jẹ́ kó má torí bá lè fìyà máa wá fẹ́ dà kó lè má bàjẹ́ àyè wá jẹ́ tó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì pépé hajj wa báwo ló ṣe máa wà màbúrò báwo ló ṣe máa ṣe déédéé alkitab sunna tá a ṣe déédéé sunna òun náà ní ká tọ́ bá ní sọ̀rọ̀ àti bá ṣe gbogbo àtijọ́ ni pé hajj tí a ṣe yìí hajj tamatọ̀ òní hajj ṣáṣe hajj tamatọ̀ adúgbòkọ̀ parí umrah gbogbo àti bọ́ ihram kalẹ̀ gbogbo tó pè ní ìwò fún wa pátápátá gbogbo ẹ ti di ẹ̀tọ́ ntòkù oníkàmọ́wárí ti iṣẹ́ hajj gẹ́gẹ́ tíwárí iṣẹ́ hajj generally látòkè lélẹ̀ ní ti hajj fẹ́ ti fi sí wa lára gẹ́gẹ́ ìbẹ̀rù ọlọ́run wa ni o. tọ́rọ̀pọ̀lọpọ̀ ń tá a fẹ́ ṣe ń bẹ̀ akọ́mọ́mọ́dé pé à ń travel from one place to another. báyé mọ travel káàkiri yẹn ẹni tí ò bá mọ kí ó rárá kò wá mọ nǹkan tá a mọ ń sọ rárá ó kàn ń tẹ̀lé wa lọ gbòó gbòó gbòó alọ alọ alọ gbogbo tá à ń lọ yẹn gbogbo tá à ń lọ ó lẹ́ tẹ̀lé wa lọ gbogbo ẹ̀ tá a bá ti parí tó lẹ̀ lọ gbogbo tá ní ká lọ yẹn ó ní hajj. ìwọ ló ní jàmáà ó ní hajj ṣẹ́wé kò mọ̀ kankan ní gbogbo láàbọ̀ sọ mọ́ ti ní hajj kúrò aláàdá hajj rẹ̀ náà ládàá tó pé ọlọ́run kó ṣe máa fi náà lẹ́sàn tó pé pé pé. ṣùgbọ́n nǹkan tí hajj tó fẹ́ bí sí wa lára òun gẹ́gẹ́ ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kí a parí hajj tán kọ́rọ̀ wa dàbí ẹni tó wá ṣe kọ́ọ̀sì ní ìbàdàn ká délé tán káwọn èèyàn máa rí ìyàtọ̀ tó pọ̀ nínú ìbálò wa pẹ̀lú Ọlọ́run àti ìbálò wa pẹ̀lú èèyàn nítorí tó fẹ́mi àti ẹgbẹ́ bá ti délé báyìí káwọn èèyàn mọ̀ sọ pé ah láti ìgbà tí mr alágbájá ti lọ hajj báyìí mo ti ń sọ ìbínú tó máa ń bíbù ìwé báyìí ìbínú yẹn lọlẹ̀ lára ẹ̀ ní kí hajj lọ́kọ̀ wà nìyẹn wọ́n kí ni hajj tẹ́mi àti wá tó yẹ pé ìwà ìbínú ti ń bẹ lára wa kò tiẹ̀ yàtọ̀

ó lè pọ̀ ó ní túmọ̀ ájìmáṣọwádọ́mọ àlìjẹ́ náà ní sàtífíkẹ́ẹ̀tì tá a fẹ́ gbà yẹn tàbí bí mú délé lójú wúlò náà wéda ìyàmà but a lè já sàtífíkẹ́ẹ̀tì kúrò bí ẹlòmíì tá a bá délé tán sàtífíkẹ́ẹ̀tì ò ní láti ọdún kan lọ́wọ́ rẹ̀ o pèpè tó bá jẹ́ wéda ìyàmà nínú àwọn fọ́ọ̀sẹ̀tì ọmọdé àlẹ́mọ̀lúmọ̀wá ọlọ́run sì ní ọ̀rọ̀ tánábì sọ anábì ló ni anábì ló parọ́ o in tó yẹ kí hajj ṣe lára rẹ̀ kò ṣe èyàn ti wá rúbi ká wáyé ládùúrú gbogbo tó tú wa náà rí ládùúrú gbogbo wà síta ń pọ̀ yìí ẹjọ́ kéèyàn tó wá padà tó wá lọ nàìjíríà kó tó sì wá mọ lọ sọ pé òun wá ní pọ́blẹ́mù kan àfi kóun mọ lọ sábì àwọn bàbá kan ẹjọ́ níbi tí yẹn ti mọ ọlọ́run dé ń bì yìí èèyàn tún á mọ tún ní kinní kan títún tọ́lá èèyàn tún ní kan títún títún sín èèyàn tún ní kan tó tún kàn mọ́lé ọ̀tọ̀là kan mọ́gi ọ̀tọ̀là kan mọ́lẹ̀ èèyàn tún sì ń gbẹ́lẹ̀ ó tún sì ń rí nǹkan mọ́ aládùúrú wọn tó ti ní connection báyìí because a ti ní connection pẹ̀lú ọlọ́ọ̀ ní wíwá bíwá yìí confidence wa ó yẹ kó wà lórí pé a ah, kódà tá a bá ní kinní kan tó ga lẹ́mìí wa ẹ ṣàjẹ́ ní Kaaba ẹ ṣàjẹ́ ní Kaaba ẹ ṣàjẹ́ ní Haram àbí ìdílé ńlá gbogbo tá à ń sọ ìpẹ́lú ògbọ́n náà yóò yọjú ọlọ́run jọ kó ṣe wá ní ẹrú rẹ̀ tó fi pérépéré o ó dẹ̀ ṣe wá ní ẹni rí ó ilé ìpàtàkì ká gbàgbọ́ dáadáa iṣẹ́ tí hajj ń ṣe yẹn ní ọlọ́run Allah subhanahu wa ta'ala ti sọ fún wa hajj ẹ lọ pèpè ara yín láta ẹ lọ pèpè ara yín ẹ pèpè àfún oríṣiríṣi challenge ìṣẹ̀lẹ̀ bá pàṣẹ wọn ni inna khayra zad taqwa àmọ́ ọ̀gá ìtẹmà pèpè ẹ ò ní ìbẹ̀rù Ọlọ́run Ọlọ́run kó káwá gbọ́ ẹrú tí ó máa bẹ̀rù rẹ àti ní àti níta bá ti ń parí iṣẹ́ ìdàgbàsókè nínú imani ọlọmọṣà àṣìfún wa ìdàgbàsókè nínú ìbáàdà ọlọmọṣà àṣìfún wa ìdàgbàsókè nínú ìsúnmọ́ náà ọlọ́mọdé àṣì fún wa ìdàgbàsókè nínú ìjẹni ọlọ́run ọlọ́mọdé àṣì fún wa gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ kéékèèké tó tóbi tó tóbi táwọn ń wù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wù wá ká filẹ̀ ọlọ́mọdé àjáde filẹ̀ yányá ọlọ́run jọ ọjà padà sílẹ̀ náà wá sí wá ní ẹrú rẹ tó gbà lẹ́rú tí wá lẹ́rú tí ó máa bẹ̀rù rẹ ọ̀nà ọ̀nà àkọ́kọ́ ẹ jẹ́ mọ days of hajj the days of hajj àwọn ọjọ́ tá a fi ṣe hajj ọjọ́ náà máa bẹ̀rẹ̀ ní eight of zulhijja ọjọ́ yẹn ni wọ́n ń pè ní yawmu tarwiya yawmu tarwiya ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó máa jẹ́ night of zulhijja ọjọ́ yẹn ni wọ́n ń pè ní yawmu Àrọ̀fà yawmu Àrọ̀fà ẹjọ́ àwọn tó bá ti ń sùn ẹjọ́ àwọn fọwọ́ táwọn tó dá títí bí táwọn lọ́wọ́ yìí kẹ́ni kankan mọ́ sùn lásìkò yìí ká lè gbọ́ nǹkan àfẹ́ ṣe. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta òní ọjọ́ yawmu Àrọ̀fà yẹn lọ́jọ́ tá a máa wà ní Àrọ̀fà ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ni yawmu nahar ẹjọ́ àpéjọ máa yawmu nahar ọjọ́ tá a máa pẹ́ran hajj ọjọ́ yẹn náà làwọn tí wọ́n ń bẹ ń lé àwọn náà máa pẹ́ran ọdún léyà tó lọ́jọ́ mélòó báyìí jẹ́mà ọjọ́ mẹ́ta ọjọ́ kẹwàá ni ọjọ́ ẹlẹ́kẹta yẹn ọjọ́ ẹlẹ́kẹrin ó eleventh of the future ọjọ́ yẹn ni wọ́n ń pè ní yawmul qarr kí mo pé jẹ́mà yawmul qarr aywa ọjọ́ ẹlẹ́karùn yẹn máa jẹ́ ọjọ́ kejìlá nínú oṣù Dhul-Hijja ìjọ yẹn ni wọ́n ń pè ní yawmu nafaril awwal yawmu nafaril awwal tí ẹ̀ bá tún wá fẹ́ jì lé hajj rẹ̀ ó jẹ́ sí hajj lè dọ́jọ́ mẹ́fà jọ mi wọ́n wá ní ọjọ́ kẹtàlá oṣù Dhul-Hijja lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ alákọ̀ọ́kọ́ tí àjì máa bẹ̀rẹ̀ déètì wọn ni ó pè máa sà 8 zulhijja iṣẹ́ wa ń jọ náà pọ̀ a máa gbéra láti ìlú mẹ́kà yìí a máa lọ sí Mínà àmọ́ ká tó gbéra aláwọn iṣẹ́ tá gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ṣe àgbégbà tá fẹ́ bẹ̀rẹ̀ ọmọrọ ń jáde rántí bí tá ti bẹ̀rẹ̀ iṣẹ́ múra ti bẹ̀rẹ̀ ṣẹ́ gẹ́gẹ́ ọ̀fíṣàlì ní ẹ̀kọ́t ìjọba ní láti padà lọ sí ní ẹ̀kọ́t à níbi ẹ̀mọ́ kí ló dé torí pé a ti kọjá gbogbo ní ẹ̀kọ́t a ti wà nínú mọ́ta à ní padà sẹ́yìn so àmà wa níjọ́ tá a bá wá fẹ́ mọ bẹ̀rẹ̀ ṣe àjì irú ìwẹ̀ tá a wẹ̀ ní ẹ̀kọ́t à wẹ̀ nínú òtẹ́ẹ̀lì wa bá a ṣe gbé aṣọ ìhrọ́mù ní ìṣọ́ọ̀mù wa bí ìgbà pé inú òtẹ́ẹ̀lì wa ni rìkọ́ọ̀tù wa. ìjẹ́jà tinú yàrá láti máa gbé àníyàn hajj láti máa wọnú hajj là àní ti wọnú ìṣọ́ gẹ́gẹ́ bí sunnah nabi wa muhammad sallallahu alaihi wa àwọn aṣọ kalẹ̀ àbá ti múra tán bá a ṣe múra ìṣọ́ táà ní ilẹ̀ lọ púpọ̀ mọ́ torí pa ti gbọ́n tó pọ̀ pa ẹ̀ nínú bọ́ọ̀sì máa dé tó máa gbé wa àsìkò tó dáa tó yẹ ká lọ ẹ̀yìn fájìrì ní ilẹ̀ ti mọ́ ló yẹ ká máa lọ sí Mínà ṣùgbọ́n bí tá a ti lò ó dé yìí òǹkà tí ó fẹ́ ṣe hajj ti pọ̀ tábà ní kílẹ̀ bá tó mọ́ tán nìkan tó máa kó gbogbo wa ẹlòmíì ò ní padà dé Mínà jọ ẹ̀ ó wá pa pé ní táwọn elétò hajj wa ṣe ni pé àti alẹ́ òru ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn èèyàn tó bọ̀ sí àwa náà ká múra kalẹ̀ tí kọ́dínétọ̀ wa bá dé táìmù tó bá sọ fún wa ni wọ́n bá ti ní òru ni wọ́n ń bọ̀ wá gbé wa àti múra kalẹ̀ abala gidi pé bọ̀ ọ̀sán àdébí sọ̀lá àsálàm lọ bẹ́ẹ̀ ni ọ̀sán àdébí sọ̀lá àsálàm lọ àmì àárọ̀ wọ́n tí gbogbo abá ní àárọ̀ yẹn la fẹ́ lọ gbogbo ara ní padà ìfẹ́tọ̀ so táìmù tó bá fẹ́ gbé wa máa gbé wa tó bá ti wá gbé wa yẹn a ti wẹ̀ a ti múra a ti gbàṣọ ìṣẹ̀rọ̀ gbogbo àwọn mahaduratul ihram gbogbo ẹ̀ la máa tún lù padà àwọn ọkùnrin aṣọ tí wọ́n bá rán àníwọ̀ mìnìkìnì kan boxer mìnìkìnì kan singlet mìnìkìnì a máa wà tí ò ní sí nǹkan lè lára wa kọjá àwọn aṣọ tá a dàbò sàlẹ̀ àti tá a dàbò òkè. àwọn obìnrin as usual àwọn ò ní specific uniform gbogbo ara wọn nìkan ṣáà ti bò àyàfi ojú wọn àti ọwọ́ wọn nínú ọ̀rọ̀ ọwọ́ but ẹ̀ tó bá kó o ti ń lo nìkọ́ọ̀bù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà nǹkan tẹ́ kó ṣáà ti kọ́ bá ojú rẹ̀ obìnrin tó bá yẹ bá a ti wá sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ti bẹ̀rẹ̀ sí ní menstruate tó ti kí ni kó ṣe òun náà máa wẹ̀ òun náà máa dẹ̀ múra kó òun lọ sí hajj adẹ̀májọ́ mọ́ wọnú bọ́ọ̀sì náà alájà náà sì lóun náà àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ni òkàn tí ì ní sí but gbogbo bá ṣe la fẹ́ travel káàkiri yẹn ó lè travel káàkiri nítorí ọ̀kan tí ò ní bá wa ṣe tó bá di dọ́ta bá fẹ́ wá ṣe tọ̀wá fún ìfàbọ̀ ní Kaaba òun ò ní kì í ṣe until tó bá tó mọ́. tába tí wàá múra tán bẹ́ẹ̀ a ti ṣọ̀tà àwọn obìnrin a ti ṣọ̀tà àwọn ọkùnrin ní ṣókí a wà wọnú bọ́ọ̀sì inú bọ́ọ̀sì yẹn a ti máa wá ṣe àdókòlùfẹ́ ẹ̀ṣọ́ awwal ihram pẹ̀lú gbólóhùn allahumma labbayka hajjan ẹ máa péjọ mọ́ ẹ dákun ẹ máa pínlẹ̀ kan sí ẹ dákun ẹ máa pínlẹ̀ kan sí ìtumọ̀ rẹ̀ ni pé allahumma olúwa mi ò mo jẹ́ pé rẹ̀ o hajjan fún hajj mo jẹ́ pé rẹ̀ fún kí ni fún hajj. tàbá ti sọ gbólóhùn yìí a ti bẹ̀rẹ̀ ṣe hajj ni ọ a ti wà nínú ìhìrọ́mù ni ọ wọ́n dé fìlà ọkùnrin ó ti bẹ̀rẹ̀ o wọ́n lò ní kọ́ọ̀bù tí ó bojú obìnrin ó ti bẹ̀rẹ̀ o wọ́n gé ìkaná ó ti o ti bẹ̀rẹ̀ o kódà wọ́n bá yàwó tagé ó ti bẹ̀rẹ̀ o wọ́n bá yàn jà ti bẹ̀rẹ̀ o wọ́n kì fún yàn ó ti bẹ̀rẹ̀ o mọ́ gbá yẹn ń bló ó ti bẹ̀rẹ̀ o oníbinú ó di ṣọ́ra rẹ o torí à ń bá oríṣiríṣi àwọn èèyàn pàdé níṣẹ́ inú ájú náà ti láwọn àkàtì wá rí ó sì ní pé a àwọn awùwà tó bínú àwọn abẹ́ tajà wá ní wo ọmọ tó máa a máa ń kọ́ nínú ara wa náà fún wọn pé ájú ọdún ìtìbàjẹ́ o mo máa padà wá sí ájú ọdún tó ń bọ̀ ta ló sọ fún un pé ó máa di ọdún tó ń bọ̀ láyé irú àyà kòkò nà kí wo ló lè ní ìwọ gan ipò sì lè mọ rántí pé tó fẹ́ ṣe ilé bá ó jẹ́ pé àìmọ̀kan náà ní kòròkò lè bá jẹ pé kó máa bá jẹ ní kò máa kó báwọn kankan náà ni àìmọ̀kan ẹ̀yẹn náà tó tún wá láyà lórí àìmọ̀kan pé ó rẹ́dì jáde báyìí sí ìmọ̀sítẹ́rẹ̀ àfáàní ọlọ́ọ̀yà kan ọlọ́ọ̀ máa burú àdánwò bẹ́ẹ̀ bá wa ọlọ́ọ̀ kò fi ṣe ìrìnṣẹ́ nìkan kan wa kó dẹ́ gbà lẹ́sìn wa ẹ bá dàrá yín làwọn ẹ kàn gbé sóbì kan dókítà ẹ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ní concentration. níbo là ń lọ bó là ń bọ̀ ni pé aṣọra wa gbogbo àwọn nǹkan yìí a ti wà nínú ihram ṣé títa ti wá wọnú ihram yìí nítòkù ní ká bẹ̀rẹ̀ talbiya labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك ṣẹ̀rí láti máa sọ̀rọ̀ nìyẹn bọ́ọ̀sì máa gbé wa lọ inú bọ́ọ̀sì ló dáa ká ti sọ̀rọ̀ lónìí tọ́lágbà muhammad sallallahu alaihi wasallam níjọ́ tó ṣe hajjul qiran tó ṣe nígbà tó dé mi kóòtù tó múra tó wẹ̀ náà kò tí bẹ̀rẹ̀ ọ̀njì tó gun orí nǹkan gbọ̀nẹ̀ ìgbà tó gun tán wá bẹ̀rẹ̀ pẹ̀lú ya anábìsì kó rànkúnmi ọgọ́rùn-ún òun ló fi ṣe ẹran tó pa fún hajj ó kó bí sixty something dani, ó kó bí thirty something pàdé rẹ̀ gbogbo ẹ̀ wá kí ni ó jẹ́ all right. àwọn abẹ́rẹ́ sí ni lọ àmọ́ a lọ bẹ́ẹ̀ níbo là ń lọ́jọ́ náà à ń lọ bìnnà kí la fẹ́ lọ sí i ọ̀pọ̀ ẹ̀ ká mọ̀ àti travel kó mọ́ káàdì ó di Mínà. tábà dé Mínà ojúṣe wa ló pọ̀ níjọ́ náà lọ́hùn-ún ó mú tẹ́rù yà náà lọ́jọ́ Mínà àkọ́kọ́ nítorí pé yọ̀wò tẹ́rìbíà ni pé ọjọ́ yẹn ni wọ́n máa ń pọn àwọn omi tí wọ́n máa mu túra òtù déètì náà fẹ́ lò ní ìná ni wọ́n máa ń sábà pọn mi bọ́ alihamudulilá ọlọ́run ti tẹ́ wa láyé fún mi àwọn ọmọ tó máa ń gbé kúrú bá máa lọ ibi pọn mi máa ti ṣàánú wa omi ń bẹ dáa mu àmọ́ omi là pọn àmọ́ lọ́bẹ̀ bàbá wa di bẹ́ẹ̀ àsìkò òun kọ̀ọ̀kan àmọ́ kírun kọ̀ọ̀kan sásìkò rẹ̀ but gbogbo òrùn olóko mẹ́rin àwọn àmọ́ kí lólóko méjì zúrì ló yẹ kó kọ́kọ́ bá wa mẹ́ but àwọn tán bá lọ lóru ó túmọ̀ sí kí ni ó tún bá wọn mẹ́ fàjídé ó bá wọn mẹ́ but zúrì tábà débẹ̀ á sì ní rákà mélòó méjì qasran bila jama á dínkù ní àmọ́ àgbọ̀dọ̀ jẹun àyìnbó Madrid àti bákà yóò kan bá ń kọ́ la dálẹ̀ o àyè sì máa gbé fóònù jáde pé ní géèmù lọ́mọ wa play káì àwọn àkókò yìí àkókò tá a fi máa ń ṣetán lọ́run tá a bá ti ṣetán lọ́run máa sinmi kúrò àmọ́ sùn àbẹ̀yẹ̀ká Allahumma làbẹ̀yẹ̀ká gbólóhùn ìrántí ọlọ́run àdúrà ó gba àwọn àsìkò yìí náà àdúrà ti bẹ̀rẹ̀ a sì máa sinmi a máa rí kálukú náà àwọn tí mo rojọ́ ẹjú mo wáyàn lọ ẹyọ gbogbo eléyìí ò sí láì sílẹ̀ ẹ̀ ń bá ti jòkó tó ń sílẹ̀ tó gbájúmọ́ tọ́lọ́run ìwọ náà ṣe kan náà nù nítorí kálukú wa bá ṣe òun náà ní kò lágbà o ọlọ́run kò sọ kálukú wa náà lẹ́sùn lórí bá ti wá gbòmìn náà tí ó fi di àárọ̀ ọjọ́ kejì àárọ̀ ọjọ́ kejì tá a bá jí sọ pé eight of the hijjah oníjọ́ mi náà yìí ó bẹ̀rẹ̀ ìjọ́ kejì tá a bá jí báyìí a tún travel a mọ̀ kú òní mìíràn ṣẹ̀pá tí wọ́n night of the hijjah tóun bá ti yọ wọ́n ní a máa kú mi náà a máa palẹ̀ mọ́ ń bolo dá àràfà fẹ̀kọ́jọ́ ńlá pè ní yàwó mú àràfà ó ní ọjọ́ kẹsàn-án ní oṣù fi jà èyí tó ń bẹ́ẹ̀ dúró sí mọ́ ní gbogbo tẹ́ẹ̀tì inú tẹ́ẹ̀tì ti kún àwọn èèyàn ti wà sáńdẹ̀d nínú òrùn ọkọ̀ yẹn dẹ̀ dúró àwọn alálàájì ti wà nínú bọ́ọ̀sì yẹn bẹ́ẹ̀ èsì sì ń tẹ̀sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ náà náà ń gbójú abáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé òrùn dẹ̀ fi wọ̀ wọ́n sì kó ọ̀rọ̀ dára fara rẹ̀ ní ma níbẹ̀ o. tó pọ̀ yìí ilẹ̀ tó fúyẹ́ o tára àwọn àkókò ní gbogbo àdúgbò àyẹ̀ ṣe táyẹ̀ wọn. ara máa lọ sí àrọ́fà tọ́lọ́n bá nígbà tó ń yọ ní wájú wa àmọ̀dúkọ́ lọ́dọọdọ́ àlọ́ sára fanu nígbà bá dá àrọ́fà àti láti lọ́dọ̀ sí ọjọ́ ńlá gbẹgbẹ́ nù alhajj àrọ́fà yọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam àti bá ń gbọ́ hajj nkí ń jẹ́ hajj gẹ́gẹ́ àràfà ni. ó dúró àti pé alálàájì ò gbọdọ̀ má lọ sí àràfà. bàbá wa dé àràfà ní ṣẹwà ṣẹwà ní òpó mbẹ̀rún náà àmọ́jọ́ ṣẹ́ gẹ́gẹ́ ọjọ́ tá a gbọdọ̀ ṣeré. èyí tó dáa jù ni pé bàbá ń lọ sí àràfà wọ́n ń pè nìkan ní nàmìràn ó dáa ká kọ́kọ́ dó mẹ́ díẹ̀ láti ẹ̀jú wá kọ́ mọ́ṣáláṣí tẹ̀lé sí wọ́n pè ní masjidu alinamiro wọ́n sì ṣe dáadáa pé masjidu alinamiro masjidu alinamiro. àmọ́ bí ogun abala abẹ́ dúró kò tún lè gbà wá táìmù táwa bá tiẹ̀ náà ó ti kún lákòókò àyà. sọ tó dáa níbi àbájú wa ni dúró àmọ́ lọ sí àrò fàṣítọ̀tì. àmọ́ lọ abẹ́ tẹ́ǹtì wa. ká lọ́wọ́ àárọ̀ lábáyé kìí bẹ́ẹ̀ kódà bí èèyàn bá lè máa sùn àdváìsì ni wọ́n fún ẹ̀gbọ́n. àkókò òun kọ́kọ́ fi sùn kó o rí láàṣì ní gbogbo ìta tí ń rìn o á ti mọ mọ lára díẹ̀ díẹ̀ tẹgbà àti ìmọ̀ fẹsẹ̀ rìn àmọ́ á ti mọ fíìlì àwọn pé ah, ara ń romí ara ní ìpínlẹ̀ kan iṣẹ́ gbogbo òṣìṣẹ́ ìbẹ̀rẹ̀ ní bá rí láti tó bá di àsìkò oorun tó ṣe pé zóòrì tó á ti zóòrò àti àṣọ kọ́sọ́rọ́ ní wọ́jọ́ máa á dín irun zóòrì òpó mẹ́rin rẹ̀ á di òpó méjì. asiri òpó mẹ́rin rẹ̀ aṣọ di òpó méjì a wọn